torí àdàbí yìí ṣe nǹkan kan fèmí ìgbọ́ tẹ̀mí bá gbé àdàbí lé ìyá ẹ̀ lórí ìyá ẹ̀ máa wọ kó mà tí bá gbé àdàbí lé ìyá ẹ̀ lórí tó bá jẹ́ pé tòótọ́ tòótọ́ ló ń ṣe oògùn fún àwọn tó sọ pé ó ń ba tiẹ̀ jẹ́ ó máa sit down wá jókòó wá jẹ́ kó dùn yẹn máa ṣiṣẹ́ wá jókòó kò yé ìyá ẹ̀ o ò ní bá wọn sọ̀wọ́ ò ní ta sí wọn ò ní dọ́dọ̀ wọn wá máa wò wọ́n ni o ò ní bú wọn ò ní dáwúkọ wọn ṣé àwọn tó ṣí oògùn fún ẹ wọ́n sọ fún ẹ pé tún bọ́ síta lọ o bó ṣe parọ́ nìyẹn bàbá tó ti kú yẹn ó ní bàbá yẹn sọ pé kó máa dá wọn lóhùn bàbá tó ti kú yẹn kí ló wúkọ àwọn alájà yẹn ẹ jẹ́ n sáré sọ̀rọ̀ alájà yẹn à ní búyàn ẹ jẹ́ n sọ ara alájà yẹn kí nìyẹn mọ́mì ṣe rìkọ́lẹ́tì pé fọkọ síwín fọkọ ya wèrè ṣe rìkọ́lẹ́tì pé ó wà pẹ̀lú kábíyèsí ọ̀yọ́ yẹn ẹ rántí ẹ dẹ̀ mọ̀ pé ọkọ yín náà ní access sí kábíyèsí yẹn ṣé kò yẹ yín sí ẹ rántí ìyàwó kábíyèsí tó kúrò ní ilé kábíyèsí ẹ rántí tẹ bá rántí ìyàwó kábíyèsí yẹn tó kúrò nílé kábíyèsí tí Esabod wá síta nígbà yẹn tí wọ́n ti wá sọ́dọ̀ Esabod tí Esabod wá síta tó sọ yí pé ó lọ sọ́dọ̀ Wàsíù tẹ bá rántí ó ní pé ẹ̀yin ilẹ̀ lọ sọ fún kábíyèsí yẹn ó sì yẹyìn sìn pé kí ọmọ yẹn kó máa fẹ́ um, kí lorúkọ ẹ̀ máàlù tó ń fẹ́ yẹn pé ẹ̀yin lẹ gbé ọkùnrin fún ṣé kò yẹ yín sìn pé ẹ̀yin pé òun fọ́kọ síwín fọ́kọ ya wèrè pé òun lòun máa ń gbé gbogbo ẹjọ́ fún cancer board ìdí tó ṣe ní ìyín sínú nìyẹn ìdí torí pé ẹ kì í ṣe ṣó àgàgà ìyàwó yín ìyàwó yín ò kì í ṣe ṣó lórí Facebook mi ba ti wa fun ìyàwó yín so many uncountable time but ṣòwò ni mo fẹ́ fi counter ìyàwó yín ṣòwò ni mo fẹ́ fi ṣépè fún ìyàwó yín ṣòwò ni mo fẹ́ ṣe mi ò mọ bí mo ṣe ojoojúmọ́ ni máa ń lọ sórí péjì ìyàwó yín ó máa ń dáná ni gbogbo ẹ̀ ni mo ṣàlàyé fún pé ìyàwó yín máa ń dáná ni gbọ́n nítorí pé ìyàwó yín ti ń kọ́mẹ̀tì cancer board ah, lọ́dọ̀ ẹ́sà board ṣé kò yẹ yín sìn ìyàwó yín ti ń kọ́mẹ̀tì síbẹ̀ mo ní pé ibẹ̀ la wà láti ẹ̀yin èèyàn tẹ́ ń wò wá níbo ni wúmà yẹn wà alájà yèkínní yẹn tíìmù wo ló ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ kan tó deep part tíìmù ẹ sábọ́ọ̀dù ló ń ṣe ibẹ̀ ló máa ń kọ́mẹ̀ǹtì sí kò ń ṣe nítorí ọ̀rọ̀ ẹ ló ṣe ń kọ́mẹ̀ǹtì síbẹ̀ mo ṣàlàyé gbogbo ẹ̀ fún mo ní right from time mo ní ibi bíbà ni wúmà yìí wà ọ̀dọ̀ ẹni tó ń ṣiṣẹ́ fún lélẹ̀ ọ̀dọ̀ wúmà yìí ó kàn láìkí ẹni kò ń ṣe ságà bóyá kí ó ṣe ṣòkan rẹ́rìn bóyá nítorí pé ká sábọ́ọ̀dù wa ń bu àbí sábọ́ọ̀dù wa ń bu woman yẹn ó ń bú fọkọ síwín fọkọ ya wèrè oní china light bóyá nítorí pé sábọ̀dù ń bu ṣó ti bóyá woman yẹn lọ rẹ́rìn mi ò mọ tó ṣẹlẹ̀ mo kàn ń sọ bẹ́ẹ̀ ni torí pé tó bá ń bu lásán tó bá rẹ́rìn ó ti wọ gàù ẹni tó rẹ́rìn á wà fún pé o ti ẹ̀ rẹ́rìn lásán níbi tán ti ń bu wàhálà dé bóyá nǹkan tí ẹ ṣe fún òun nìyẹn nǹkan tẹ̀mí rò nìyẹn o pé ẹ máa ṣe fún ṣé kò yẹ yín sìn because mo wá ṣò tí mo lè fi kanta yín mi ò ní ṣò tí mo lè fi kanta yín so ìjẹ̀bi ló máa jà tí bá wá fún yín so mi ò wá fún yín mi ò mọ bí mo ṣe lè ṣe ṣé kò yẹ ń sìn ó sọ gbogbo nǹkan tí ẹ ṣe o bọ mi ò ní mi ò ní evidence àwa dẹ̀ máa ń jà pẹ̀lú evidence lórí social media yìí mo ń jà pé o comment mo ń jà mo ń jà pé ó wá sí orí péjì mi ó láàfù níbi tán ti ń bú mi mi ò ń báyàn jà bẹ́ẹ̀ èmi ò ń ṣe wú ẹ̀ because nǹkan táwa máa ń ṣe nínú saga ni pé tó bá fún wa tó bá ṣe show fún wa máa gbé show yẹn máa analyze so kò ń ṣe yín pé mo jẹ́ ẹ rí pé mi ò wá sórí platform mi mọ́ ẹ rí bẹ́ẹ̀ ẹ rí pé ààrẹ ah, ìmọ̀ àrádámáyọ̀ wá pẹ̀lú yín mọ́ ìtorí ẹ̀ ni mo ṣe wá sọ́dọ̀ yín mọ́ torí pé mo mọ̀ pé wíwá sọ́dọ̀ yín ó máa mú mi lọ́tà ṣùgbọ́n kò yé pé ibì kan náà lèmi àti yín ti wà ibẹ̀ yẹn dẹ̀ lẹ́ṣin wà tí ó sí wàhálà tó wá ṣẹlẹ̀ láàrin yín pẹ̀lú ìyá yẹn ṣó ti yẹ yín sìn kò ń ṣe yí pé ẹ ọ̀tá mi ní ìgbà yẹn ẹ ọ̀tá mi mo kàn ní láti please ẹni pé wá àwọn people yìí mi ò bá wọn ṣe o but this is it ṣé kò yẹ yín sìn ṣé omi ìwà mọ nǹkan tí ọkọ yín lọ sọ lọ́dọ̀ kábíyèsí yẹn ó ní ọkọ yín ló lọ bà tòun jẹ́ níbẹ̀ ṣé kò yẹ yín sìn bọ̀ nítorí àbí evidence ṣe mọ̀ pé ẹni téèyàn máa ń tẹ̀lé nǹkan tó bá sọ lèèyàn máa believe bọ́ àbí evidence tẹ̀lé fi náàkì ọ̀rọ̀ yín ṣó ti yẹ yín sìn nígbà tí voice note yín wá jáde ṣé kò yẹ yín ó ní gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ gbogbo ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ nínú bẹ̀yẹn òun ó ní pé òun lẹ sọ pé òun máa ń gbé lọ fáwọn blogger ó lóun lòun máa ń ó ló pé ẹ sọ pé ọkọ yín sọ yín pé òun máa ń gbé lọ fáwọn blogger ṣé kò yẹ yín sìn pé kí n wo nǹkan tí màá yẹn lọ parọ́ mọ́ òun pé wọn ò wá fẹ́ kóun wá sí ààfin yẹn mọ́ títí títí voice note yìí fi jáde lọ́dọ̀ Esabod voice note yìí tó wá jáde lọ́dọ̀ Esabod ló gbé lọ síbẹ̀ ló fi ló fi lè aláwẹ̀ because wọ́n ti believe pé òun ló ń ba tiwọn jẹ́ nínú ààfin yẹn ṣùgbọ́n bàbá yẹn gangan tó láìkí ẹ̀ kò bìlíìfù nǹkan tí ẹ sọ yẹn ọ̀ǹtì tí voice note yín jáde tó wá gbé voice note yín lọ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ wá bìbí pé kò lọ́wọ́ kò mẹsẹ̀ níbẹ̀ ṣé kò yẹ yín sìn so bó wá jẹ́ tòótọ́ ni nǹkan tó sọ yẹn o bóyá jẹ́rọ́ ni o nǹkan tí mo mọ̀ pé ó tó transparent láàrin ẹ̀yin méjèèjì ṣe ti rí bẹ́ẹ̀ yẹn sìn nǹkan tí mo mọ̀ pé ó transparent lẹ́yìn ẹ̀yin méjèèjì ni yọ̀ tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ló ṣe rí ó ti yẹ yín kò yẹ kí ìjà yìí kó tún dọ́dọ̀ ìyàwó yín ó ti yé yín mi ò mọ reason why tó kan ìyàwó yín nínú ẹ̀ ìyẹn nìkan lèmi ò mọ̀ ṣé ó ti yé yín sìn kò dẹ̀ sí nǹkan tèmi ò kí rí lọ́dọ̀ ìyàwó yín ni woman yẹn máa ń sè oúnjẹ ló máa ń sè kò kí í ìyàwó yín ò kí ń jà kò ń ṣe ṣó fún ti èyí sì ẹ̀hẹ́n ó dẹ̀ tún máa ń rí kọ́mẹ̀ntì ìyàwó yín lọ́dọ̀ ó máa rí comment ìyàwó yín lọ́dọ̀ kébì gbogbo yẹn ni máa ń sọ ignore them ignore them ṣọtí ní social media yìí the more you see comments and you are fighting ó máa di wèrè ni ó ṣe di wèrè lẹ́nu ó máa di wèrè ni because I've seen 99 bullshit of 2024 is bullshit kò yé ìyá yín ìyá yín ló máa rẹ̀ wá láì ìyá ni oni strong koni. ní tẹ bá ń Ko ni strong old ìyá ni oni. ní ọlọ́run bá gbé ó máa yẹra yín tí bá bẹ̀rẹ̀ pẹ̀lú oh my god <laughs> tí bá kọ́kọ́ gbé àwọn àwọn nǹkan síta fún ìyá yín ayé ìyá yín máa ti àwọn òye yín ayé ìyá yín máa ti àwọn ìyá yín ò jẹ́ kan ìyá yín wá balẹ̀ ayé jẹ́ social media ni Lati ma ṣépè fún àwọn ọmọ ọlọ́mọ tó bá máa sọ wá sọ pé wọ́n ṣépè fọmọ òun tẹ́ bá lọ wo fídíò yẹn ẹ rí i pé wọ́n ṣépè fọmọ ẹ̀ kò sẹ́ni tó bú ọmọ ẹ̀ torí pé ó jẹ́ olórí burúkú ẹ̀dá mi ó jẹ́ olórí burúkú ẹ̀dá òun ni ó jẹ́ olórí burúkú ẹ̀dá nítorí ẹ̀ lè ṣe wípé gbogbo àdàbí yẹn ó dà lé lórí ni òun ló padà jí àdàbí yẹn láàsì ó padà gba ìtìjú nínú ayé ni ó padà gba ìtìjú nínú ayé ni ó padà gba ìtìjú nínú ayé ni ẹ dẹ̀ máa wo bó ṣe máa lọ ó sì ìtìjú ẹ̀ ó sì máa laná kò sí pásítọ̀ tó lè ṣàdúrà fún ẹ kò sí wòlíì tó lè ṣàdúrà fún ẹ àdúrà ẹ ọwọ́ ara ẹ ló wà until you disavow yourself and say you have given your life to Christ gbogbo òṣì ẹ gbogbo orí burúkú tó rò bóyá wọ́n ń pa ẹ́ wọ́n fẹ́ pa ẹ́ o wọ́n fẹ́ ṣe gbá wàá kàn wípé ó máa vanish ni but if you don't give your life to Christ kò sádùúrà tó lè ṣe fún ẹ kò sádùúrà tó lè ṣe nǹkan kan fún ẹ but he promise to drop about no no no no i can't do that ládùúgbò gbogbo àwọn èèyàn tó ti pè mí ìlú ẹ má jẹ́ àdúrà fún voice note ẹ ti yẹ yín sí ẹ má jẹ́ àdúrà fún voice note ẹ jẹ́ àfẹnusọ ṣé kò yẹ yín fún voice note má bà nǹkan jẹ́ ẹ ti yẹ yín sí pẹ̀lú gbogbo eh, ìbẹ̀ tán ti bẹ̀rù ah ẹ má jẹ́ drop voice pẹ̀lú boyfriend mi tó ti dá sí ó ti o ah mi ní jeopardize boyfriend mi ẹ́n eh? mi ní japotaisi ìfẹ́ mi àti ẹ̀ ó ti yẹyìn sí ó ti yẹyìn sí àti àwọn bàbá alálùbáríkà tí mi fẹ́ dáwùkọ tán ti dá sí ó ti yẹyìn mi ní japotaisi ẹ̀ voice note yẹn ò dáa ẹ má jẹ́ àpilẹ̀ ó ti yẹyìn and it shall be well with you guys. Hello mommy. mọ́mì ẹ káàárọ̀ mà ṣe wà òkè. ṣe wà pa. oh fún owó gàrí yẹn mi ò mọ̀ mi ò mọ̀ mi ò mọ̀ ah okay, mo ti rówó so tẹ bá ti wá fẹ́ gbé e jẹ́ mọ̀ ẹ jẹ́ mọ̀ bí ẹ ti wá fẹ́ gbé ok mọ̀ yeah gàrí yẹn wà pa gan gàrí yẹn wà pa <laughs> ẹ jẹ́ ìmọ̀jọ́ tẹ máa gbé mẹ́rin yẹn gàrí yẹn wà pa gàrí ìjẹ̀bú tó gbá skill tó gbá skilliciously yẹn yẹn wọ́n tó kó tán. Oh <laughs> yeah, ma. Thank you so much, ma. You welcome, ma ẹ jẹ́ mu ok ma ok ok ẹ ṣe gan ma god bless you kí ló dé tó ń ṣe lọ sọ́dọ̀ ìyá kí ló dé tó yẹ pé ẹ̀yin tẹ́ ń tẹ̀lé fọ́kọ síwín fọ́kọ yàwó yìí kí ló dé tẹ́ bá ń wá sórí platform ẹ ẹ lọ sọ́dọ̀ ìyá yín ìyá yín náà ní voice note ẹ ẹ̀wù ń bà ìyá yín ní àbẹ̀wò ń bẹ̀ yín ẹ lọ sọ́dọ̀ ìyá yín kẹ́ lọ kọ́mẹ̀ntì ń bẹ̀ kí ló dé tẹ́ máa ń wá sórí show mi ṣé ayé ìyá yín bàjẹ́ ni ẹ lè lọ sọ́dọ̀ ìyá yín ni àbẹ́ ìwù ń bà yín ẹ̀wù ń bà yín <laughs> olórí burúkú òun náà ní fọ ó ní fake profile lórí iṣẹ́ mi bíbà olóṣì aláyé bàjẹ́ fọkọ sí ní fọkọ ya wèrè olóṣì tó yẹ pé ọ̀rọ̀ kan ló máa ma sọ lójoojúmọ́ tó bá ọ̀rọ̀ vdm voice note tó jáde lé nísìn tó bá máa sọ ní à ah, bí Fọlá náà ṣe gbé voice note ti láti sún èbèbè jáde nìyẹn o bí Fọlá ṣe gbé voice note láti sún èbèbè jáde nìyẹn o ó mọ ọkọ téèyàn ó mọ bó ṣe ń ṣe ni ọkọ tó yẹ pé worldwide ni worldwide at anything under the skirt òun ni láti máa ń dó anything under the skirt òun ló wá ti torí ẹ̀ ló gbé ìjà òun ló balẹ̀ ayé ẹ̀ jẹ́ sí àti ẹ̀ jẹ́ pé òbò ẹ ló dó tó fi disvagin kò bá dáa ta ló bo ẹ ló kọ́kọ́ dó kò bá dáa ló ṣe ya wèrè sórí social media kò bá má dáa ọkọ worldwide tó bá ń gbọ́ worldwide father òun ni ọkọ tó tó ń gbé sórí yìí worldwide father ìyàwó legal legal wife worldwide òun ni tó bá ń gbọ́ ìyà ìyàwó òun ni wọ́n gbé ẹ wò kò ṣe pé o fọkọ kò yé ìyá ẹ tí láti sún èbèbè bá rí ẹni tó da jù yá ẹ lẹ ó mọ pọmọ Ìbàdàn ni tó bá rí ẹni tó da jù yá ẹ lọ á tún lọ bá ìwọ mọ <laughs> oh my god ẹ má jẹ́ à block ẹ má block ẹ o kíní ẹ má block ẹ lọ́dọ̀ pé anamáyé wa stop yìí kò ṣe pé fún wa ẹ má máa fi um, ẹ má máa fi comment eléyìí la máa block wèrè yìí la máa block ẹ má wọ̀rí ẹjẹ́ à block eléyìí hmm. ẹ̀yin tẹ́ fi rẹ́dẹ̀dì sí orí ẹni tí ó kàn sọ pé anamáyé wa stop ó ti yẹ yín kò ṣe pé ó ti yẹ yín sí kò ṣe pé tẹ bá ti rí àwọn tó ń ṣépè ẹ tẹ rẹ́dẹ̀dì lé lórí ó ti èyí sì ẹ àdúmì máa ti block máa ti block ẹni tó sọ pé anamáyèwá stop yẹn má block e. E fi sílẹ̀ kò ṣe pé kò ṣe nǹkan doesn't matter opinion ti ti ẹnìyẹn bẹ́ẹ̀ni to ba ti bú wa admin òun ni kò ṣá sí blocking <laughs> wàá ti mọ̀ pé ọ̀dọ̀ olórí foko fokó síwìn fokó yàwèrè òun ni God will bless you Jare. Check on your yín God will bless you Esha ṣáà má gbàgbé fọkọ sí wí fọkọ ìyàwó ètò bá mu jíńjà ìwà sùn dáadáa o lálàáfíà ó jẹ́ mu because kosa sálàáfíà la oh lè Oh ó lè sùn gbogbo sí ayé ẹ bó ṣe bàjẹ́ olórí burúkú òun nìkan ló ń dà ẹni gbogbo èèyàn tó kúrò nínú ìgbésí ayé ẹ wọ nìkan ló ń dà wọ́n máa dá ẹ̀ torí pé wọ gangan ẹni tó ń dàyàn nìyẹn ẹni tó ń dàyàn nìyẹn wọ́n tẹ̀lé ẹ láti twenty nineteen títí dé twenty twenty four wọ́n dẹ̀ plant ẹ ní o mọ̀ pé inú ilé ẹni mò ń gbé olórí ibú olóṣì ìwọ tó yẹ pé ìwọ ló wá bá mi nínú WhatsApp mi sọ fún ẹ àwọn nǹkan tí mo ní lọ́wọ́ wàláì wá lọ sí ẹ̀wọ̀n ọdún méje èyí tó yẹ̀ṣẹ̀ ló ń sọ ní orí platform ó sọ pé màá lọ sẹ́wọ̀n ọdún méje màá ṣe gbá tí bá gbé jáde. Ah ó mojú àwọn tí mò ń tì mo mọ̀ pé mo ti ń ṣe búùṣì tì báyìí níṣojú àwọn tó ń bẹ̀ mí kò yé ìyá ẹ̀ ṣé o bẹ́ gbogbo àwọn tó ń ràn ẹ́ lọ́wọ́ yẹn ebi ń pa wọ́n lórí pílàfọ́ọ̀mù wọn wọn ò ń jẹjẹ without anamáyẹ̀wà wọn ò ní ní viewers kò yé ìyá ṣùgbọ́n anamáyẹ̀wà one million mọ̀pọ̀ mi ìdáwọn lóhùn because they are still coming back to me <laughs> kò yé ẹ o mọ̀ pé lọ́dọ̀ ti tiẹ̀ forgiveness is a sin ò ní lè ṣe ń lọ́dọ̀ ti tiẹ̀ forgiveness is a sin o ò ní lè ṣe ń bẹ̀ ìwọ máa wo bó ṣe ń lọ máa wo bó ṣe ń lọ èmi mo sọ bẹ́ẹ̀ fún ẹ ìwọ máa wo bó ṣe ń lọ ẹ má wọrí ẹ má wọrí ẹ má wọrí kò mátà gbogbo òṣì yẹn ṣé kò yẹ yín sì ẹ má wọrí ara yín kò ní sinmi ìsinmi jìnnà sí wèrè ó jìnnà sí ìsinmi jìnnà sí ayé ẹ̀ ti bàjẹ́ òun ló fẹ́ èmi ni mo kọ́kọ́ sọ̀rọ̀ nílé ayé ọmọ sọ̀rọ̀ ju gbogbo àwọn tó ń ṣe fíìmù lọ ó sọ̀rọ̀ bíi wèrè ó ń sáùndù bíi olòṣì èmi mo kọ́kọ́ wọ gold èmi mo kọ́kọ́ wọ àǹkárá ìwọ ló tún kọ́kọ́ ṣe fíìmù ìwọ ló kọ́kọ́ ṣe fíìmù fáwọn Nollywood ìwọ dẹ̀ ló mọ̀ ọ̀rọ̀ sọ jù wo kálíbà àwọn èèyàn tó wà pẹ̀lú ẹ̀ láti inú ilé ẹ̀ o ní good caliber ó ti yẹ o irun ẹ kò ní good caliber wo àwọn caliber olóṣì ẹ̀dá tí ẹ jọ wà nínú ilé Bilonia to tó wà pẹ̀lú àwọn olóṣì tẹjọ́ ń sùn olóṣì lẹjọ́ ń sùn olóṣì wo àwọn kálíbà lọ́wọ́ àwọn tẹ́jọ́ ń ṣe fíìmù lọ́wọ́ àwọn kálíbà tó wà pẹ̀lú wọn àwọn tẹ́jọ́ ń ṣe fíìmù lọ́wọ́ àwọn kálíbà tó wà pẹ̀lú àwọn tẹ́jọ́ ń ṣe fíìmù àwọn ọmọ wọn ń ṣe oríire ni gbogbo àwọn tẹ́jọ́ ń ṣe fíìmù lọ́wọ́ àwọn kálíbà tó wà pẹ̀lú wọn tó bá ti yàsó tó má yàsó báyìí ibi tí mo ti mọ̀ pé lórí burúkú ni ó lè evidence gbogbo accusation to accuse me kò sí evidence fún ẹ ẹ̀rọ pé mo sọ fún ẹ nígbà yẹn tó máa gbé gbogbo ẹ̀ wá mo ní kan fún ẹ lẹ́vidẹ́nsì tó máa ní ah gbogbo nǹkan tẹ́ni yìí sọ mo ní kan fún ẹ lẹ́vidẹ́nsì it is my page I don't care whether somebody is your enemy it's not my own enemy díẹ̀ nìsan ìjọ wo mo fẹ́ bẹ́ẹ̀ ṣe àwọn ọ̀tá ẹ ìjọ wo mo fẹ́ mú ọ̀tá ẹ ọ̀tá títí ẹ èmi ò lọ́ta o ṣùgbọ́n ọ̀tá títí ẹ ní tó create by yourself by yourself ló create gbogbo àwọn ọ̀tá yẹn by yourself nítorí pé nǹkan tó rò bóyá o lè ṣe ni ìwọ ló create ẹ̀ by yourself it is not my own enemy do you understand bí àwọn àwọn tẹ́jọ́ ń gbé nínú ilé ṣé kò yé ìyá ẹ̀ ò nísìmí wọn jèrè ẹ̀ àwọn ọmọ tèmi fẹ́ jèrè mi so mi ò lọ́tà ó ti rí mi báyìí ó ti rí bí mo ṣe ń ṣàn ìyá ò lè ṣàn bẹ́ẹ̀ àfi kó gbé tó bá wọ gíláàsì báyìí irun ojú ẹ̀ bá a máa fẹ́ báyìí ni ayé ẹ ti bàjẹ́ gbogbo ohun orí ẹ ó ti wà ní half ibi táyé ẹ bàjẹ́ dé irun orí ẹ ó ti dé half orí ẹ ibẹ̀ ló mo ti mọ̀ pé ìgbésí ayé ẹ ti tán láti gbogbo ariwo tó ń ké lórí social media ah mo mo gbé shopping mall lẹ́ o mo ti ń kọ́ kinní kan o mo ti ń kọ́ kinní kan ẹgbẹ́ mélòó lórí tó wá ń kígbe bẹ́ẹ̀ lórí social media Fúnkẹ́ Akíndélé nìyẹn odindi estate ló gbé kalẹ̀ ṣòrí kó kígbe tóun ti gbẹ́ state ilẹ̀ o olórí burúkú àgbà tí òun lómi nínú òun ló máa ń dún mọ̀wó mọ̀wó kò yé àgbà ẹ̀kọ́ sómi kankan bẹ́ẹ̀ ó gbẹ ni ó gbẹ fúfú ni wàá máa kígbe wàá máa make noise kò yẹ àárín nǹkan tó ń tà lórí social media ìjà ló wá ń tà ojoojúmọ́ back to back èpè ní èpè èpè ẹni tó bá wọṣọ aṣọ èpè lọ́wọ́ aṣọ èpè ni wọ́n wọ̀ ìwọ nìkan ló ń ta kírìmù ló ń ta ọ́ìlì mẹ́fà fẹ́yìn kan ṣoṣo ọ́ìlì mẹ́fà kò dẹ̀ sí kankan tó ṣiṣẹ́ nínú ẹ̀ ìwọ ló máa ma wá sórí social media mílíọ̀nìà ni o àwa tá a dánú ayé àwọn tó kú nú ayé fọkọ síwìn fọkọ ya wèrè ibẹ̀ ló yẹ kó ti mọ̀ tó ti tán fún ẹ pé ayé ẹ ti di jáújáú confess your sin and move on with your life as I confess and I give my life to Christ confess your sin go and confess your sin and you will totally be free from any angle I'm telling you when you confess your sin all your sin will be forgiven gbogbo àwọn ọmọ ọlọ́mọ tó ti lọ rìn mọ́lẹ̀ àwọn ọmọ ọlọ́mọ tó ti lọ kàn mọ́gi àwọn ọmọ ọlọ́mọ tó ti àwọn ẹ̀jẹ̀ yẹn ló ń ti ẹ́ ṣiṣe ó máa máa ṣiṣẹ́ títí láíláí ni kò sẹ́ni tó máa súnmọ́ ẹ tó ní bájà confam mi tí rẹ ni tó máa súnmọ́ ẹ tó ní fún jẹ ó máa fún wọn jẹ ni wọ́n máa gbà wọ́n máa jẹ ni gbà kó jẹ ni kò sí mi tí rẹ ni náà talẹ́ni náà tó fẹ́ bá tó fẹ́ bájà lórí lórí lórí ìkànnì yìí ó nísinmi ayé ẹ ti bàjẹ́ lọ fún rẹ nísinmi kò yí ẹ kí ni mo sọ lọ fún rẹ nísinmi kí ìsinmi lè dé báyìí onísinmi ìsinmi ti balẹ̀ ayé ẹ jẹ́ ó ti gbà lọ́wọ́ ẹ ayé ẹ ti bàjẹ́ ó ti yá wèrè sórí social media ó kọ̀ òkú kan gbé ẹ lọ sínú yaba left fọkọ sínwín fọkọ ya wèrè ìyàwó súwè bèbè ìyàwó láti súwè bèbè láti orí ẹja ìyàwó láti orí ẹja ó ti ya wèrè ó yẹ kán gbé ẹ e lọ sí yàbẹ apò òsì ni ó mọ mínì nìkan kan pé èèyàn ṣí oògùn tó bá ṣí oògùn ó ní wá sórí social media kó máa bẹ́ẹ̀ níkẹ́ni jà i'm telling you orí bí mo ṣe fi ọkàn balẹ̀ láti fún ìyá ìjẹ tó bá ṣí oògùn tí bá dáwọ́lé ẹ lórí wàláì ò ní gbórúkọ ẹlẹ́nu mi mi ní dárúkọ ẹ mọ́ tí bá dáwọ́lé ẹ lórí pẹ̀lú gbogbo owó tó ní ọmọ millions tó ti ná fáwọn ọlọ́pàá wọn arrest èèyàn kan ọmọ owó tó ti ná fáwọn ọlọ́pàá wọn arrest anybody wọn rí ẹnikẹ́ni arrest ojú gbà mí tì fún mi millions of millions tó ti ná fún wọn wọn rí owó kankan wọn rí èèyàn kankan báyìí wọn wọn arrest wọn wọn tún kígbo lè mú ẹ lórí ah, ìyẹn ló tiẹ̀ dùn mí jù mo ké mo fẹ́ kú wọ́n kígbe olè lé ẹ lórí ẹ bá mi kígbe olè olè olè olè olè ooo wọ́n kígbe olè mọ́ ẹ lórí ní adúrú ọjà yẹn olórí burúkú ẹ wá bọ́ síta ó wá nìyẹn ìyá ẹ nígbà tó lóyún ẹ kò tètè rọ́mọ bí àwọn ẹbọ kan tí ìyá ò lè gbé lórí irọ́ ìlódé táyé ẹ bàjẹ́ fọ́kó fọ́kó síwín fọ́kó ya wèrè wọ́n kígbe olè mú ẹ lórí ó ní pé wọ́n ti sọ fún ìyá ẹ láti kékeré pé ó máa jalè ó máa gbọ́rọ̀ tó ń sọ jagunmẹ̀ wọ́n kígbe olè mú ẹ lórí nínú ọjà ọlọ́pàá Nigeria, wọ́n refuse láti arrest anybody wọ́n refuse pẹ̀lú gbogbo evidence ta fún wọn wọ́n refuse láti arrest anybody ayé ẹ padà bàjẹ́ náà ni ayé padà bàjẹ́ náà ni. tí bá ti ṣe tán mò ń bọ̀. ya wèrè pé ó rí kò Bobrisky tó tiẹ̀ lọ ń yáwó Bobrisky tó tiẹ̀ lọ ń yáwó gan Bobrisky tó lọ ń yáwó kò yé ìyá ẹ̀ Bobrisky tó tiẹ̀ lọ gan kò yé ìyá ẹ̀ godfather Ti wọ́n bá lọ sẹ́wọ̀n ẹ̀wọ̀n gangan ló máa gbé ẹ lọ. fọkọ ya shine light like bingo táwọn ọlọ́pàá bá gbé ẹ lọ sẹ́wọ̀n lẹ́nìí ẹ̀wọ̀n ló máa gbé ẹ lọ kò sí fọ́ godfather kankan tó máa ràn ẹ lọ́wọ́ gbogbo wọn ló ti lé ẹ dànù wọn lé ẹ dànù wọn fẹ́ aṣọ ṣètì ara wọn mú ẹ baby i'm coming accepted mo máa gba gift mi lọ́la jẹ́ kó dọ̀ tó bá ti gbé gift mi dé mi sọ̀rọ̀ mọ́ hmm. ó ti bribe mi babe mo fẹ́ sáré ṣe ọ́dà yìí náà mo fẹ́ sáré ṣe ọ̀dà yìí mo ń ṣe ọ̀dà lọ́wọ́ ni mo ti kúrò lórí Facebook oṣù ọmí ṣe máa pawọ́ fún ẹni bébì mo ti ṣe ẹlẹ́nà mi blọọkì ẹ̀ mọ́ mo ti ṣe ẹlẹ́nà máa pè ẹ́ padà ń ti fẹ́ sáré ṣe ọ̀dà yìí mo dẹ̀ ń wo àwọn kọ́sọ́mà yẹn lórí fóònù tí mo fi ń pè é àbí kí n pè é fóònù kejì ni. Okay, you know I love you. ti blọọgì ẹ mi ò lórí facebook mi mo blọọgì ẹ fi ṣàṣì blọọgì jẹ́gọ̀ yẹn ó ti ra gift fún mi pé kí n dákẹ́ ilé yìí méjèèjì lòun lá ó dẹ̀ wá láìkí wèrè fún opó sírí gbogbo ìyá wèrè díẹ̀ ṣẹ́mi ṣẹ́mi mi aláyé bàjẹ́ jẹ́ máa lọ ẹ̀wọ̀n ní bẹ́ẹ̀ kí bẹ́ẹ̀ bí bínú ó lọ ṣe aláyé mọ́ fún ọdún ìyànṣẹ́ mi ṣe rírì èèyàn kan ṣoṣo nìyẹn olóòfò aláyé burúkú very very very bad person do you know how I stand with you àwọn tó fẹ́ lọ báyìí they just want to eat ebi ń pa wọn kò sẹ́ni tó wá lórí platform wọn so they will surely use my name ah sister mi ẹjẹ ẹjẹ ẹjẹ kí ni ìjà rẹ mo ti ń wá yín látẹ̀kọ́. ẹjẹ ò búlọ́ọ̀kì kiri yọ tó wà lọ tó wà ní kí dáàdì mi jẹ́ wọ́n kọ́. Maybe they actually love you maybe they are gift fún mi lánàá wọ́n máa gbé wá lọ́la lágbọ́ ọlọ́run that is so pretty I've been hungry for that hair but I can't buy it but the hair is beautiful and it bought me the air because of focusing with Foko Yahweh and I promise that I will not come outside anymore <laughs> but because of the yotiye guy inside of us ìyá my máa jẹ gbá oyè my ìyá olófò ni ẹ̀ náà mo sọ fún ẹ nígbà tó ń gbé gbogbo wọn wá mo sọ fún ẹ pé àwọn tó wá ń ba ẹ wọn ò ní evidence leave them alone they want to cause whooponsing láàrin wa ó ti pẹ́ ta ti ń jà náà Cancerbog used to say it on her page pé mi àti ẹ̀ ń jà she wasn't lying ó ti pẹ́ ta ti ń jà olófò ni ẹ I keep telling you torí èṣù tó wà nínú ẹ mo kí ni sọ fún ẹ wọ́n parọ́ ni àwọn pípù yìí parọ́ ẹni tó ti ń bá rìn láti 2019 tínú ẹ máa máa dùn tó máa máa kí mi ní mẹ́sàn-án mẹ́wàá ìwọ wá sọ pé o ṣe ṣe o ní un intelligent ìwọ tó ń sọ fún mi pé you are so intelligent pé mo wà so intelligent pé ìwọ àti láti sún èbèbè orí ẹja ẹ máa ń wo ṣó mi báyìí inú ẹ máa ń dùn pé torí ṣó mi láti ò bá ti pokùnso bọ ṣó mi ò jẹ́ kó pokùnso pé ṣó mi ló máa máa wò tó bá ti jí báyìí mi ló máa máa wò kí ló máa máa wò sí i a máa wo foko síwín fọkọ síwín fọkọ yàwèrè òun ló máa máa wò because you are not intelligent ibi tó o ti jẹ́ tán nílé ayé ẹ̀ wàá tún lọ sórí um, kí ló wúkọ Kilo ló wúkọ kínní um, lórí tiktok wàá tún lọ kó fídíò bẹ́ẹ̀ níbi tí ayé ẹ̀ bàjẹ́ dé wàá lọ sí orí tiktok àwọn ọmọ tí ò ní ìyá àwọn ọmọ táyé wọn bàjẹ́ àwọn ọmọ tó yẹ kó ń fi ọ̀wọ́ ẹ gba kí ló wúkọ kínní ni ó mọ̀ pé mo fẹ́ lọ sí tiktok tẹ́lẹ̀ because ayé ẹ ní pé èèyàn tó bá ti sọ̀rọ̀ lórí social media ó ń gba monetization bọ̀ mi ò wá lọ ọlọ́run ó máa dúró èrò tó fẹ́ fún mínísítà mo ò ṣí star yìí kó ba lè mọ̀ pé mi ò wá after nǹkan bẹ́ẹ̀ bọ̀ ìwọ máa fún ìyá ẹ̀jẹ̀ without taking star àbàtì ìyá ẹ̀jẹ̀ pé o kí ń gbọ́ràn pé àwọn olórí burúkú tó ń wá sí ọ̀dọ̀ ẹ yẹn wọn ò ní evidence wọn bá ní evidence gbogbo ọ̀tán sọ fún yẹn kò bá jẹ mọ́ ìwọ lò ṣìwọ́ táyé ẹ ti bàjẹ́ ìwọ ló wá ló sọ pé kọ́ má bú Ìyábọ̀ Òjó mọ́ olórí burúkú tẹjọ́ ń tajà nínú ṣọ́ọ̀bù ẹ tó ń bẹ tajà nínú ṣọ́ọ̀bù ẹ ó sì ń bú Ìyábọ̀ Òjó ó sì gbá àwọn ọmọ ẹ̀ ṣépè òun kọ́ ni mo sọ fún ẹ pé ṣèbí o sọ fún mi pé wà tí Ìyábọ̀ ò jà mọ́ wáì tí ẹni yìí sì ń ṣe báyìí fún òun kọ́ ni mo sọ fún ẹ. let go and let God take the rest láti twenty nineteen kò má nísinmi ó nísinmi ó lè kíní ló bà gbogbo credibility ẹ jẹ́ ó bà gbogbo credibility ẹ jẹ́ ò lè lọ sí anywhere wọn lè invite ẹ wá sí UK sí kó wá sí UK wọn bà gbogbo ẹ jẹ́ fún ẹni orúkọ tí wọ́n sọ ẹ́ O wá ń jẹ́ orúkọ yẹn ó ń sọ present man wọ́n ní wèrè ni ẹ wà ní present wèrè ni ẹ wọ́n ní fọkọ síwín ni ẹ wà ní present fọkọ síwín ni ẹ wọ́n ní fọkọ ya wèrè ni ẹ wà ní present fọkọ ya wèrè ni ẹ ògbésí ayé ẹ ayé ẹ wà ní jùjù O dẹ̀ bẹ̀ bí ó máa last kò lè last wàá sì wá padà wá sórí social media wá wá sọ history òye ìyá kò lè last ìwọ gangan fún wa ẹ So one day tó fi gbádùn ẹni yẹn kò sí ò ní one day tó fi gbádùn ẹni everybody was happy pé mo ti kú o mo ti mo kú o lọ́wọ́ amúnisìn amúnisìn ẹ̀dá the same monetization tó ń bú àwọn èèyàn you are looking for that monetization back to back that your second page oh, bọ̀dá yẹn ló máa ń bẹ gba monetization that your second page ọ̀dá yẹn ló máa bá be monetization that your second page mi ìfẹ́ dáwọ́kọ bọ̀dá yẹn ni o bọ̀dá yẹn ló máa bá be monetization but ti dáwọ́kọ bọ̀dá yẹn tẹ́lẹ̀ òun ló máa bá gba monetization that your second page you are desperate as well for the monetization torí ẹ̀ ló ṣe ń balẹ̀ ayé àwọn èèyàn jẹ́ To bá gbé video very dark man sí wà ní pé à bí ẹnu ìṣó ṣe wá nìyẹn o ẹ wo nǹkan tẹnu ìṣe ṣe fọkọ òun náà lélẹyìí o tó rìkọọdì ẹ tó rìkọọdì okú ẹ To gbé wá fun àwọn blogger ọ̀rọ̀ very dark man wàá wàá time sí ẹ mọ́ ọ̀rọ̀ Enu ìṣó ẹnu ọ̀rọ̀ very dark man ló máa kọ́kọ́ gbé o wàá fi sí orí ọ̀rọ̀ Fọlá wàá fi sí orí ọ̀rọ̀ Ìyábọ̀ are you not tired pé gbogbo èpè tó ṣẹ́ fún gbogbo ìyábọ̀ ìyábọ̀ ló tiẹ̀ gbèpè jù lọ́wọ́ ẹ̀ gbogbo èpè tó ṣẹ́ fún ìyábọ̀ òun àtàwọn ọmọ ẹ̀ ó rí pé ó ń jẹ wọn mọ ṣé wọ́n jẹ wọn mọ ṣé ó jẹ wọn mọ fọkọ síwìn fọkọ ìyàwó mi ṣé ó ń jẹ wọn mọ jẹ nítorí mo ṣe sọ yìí pé ẹni tí ò níwú ẹyin kò lè mọ iye ẹni àwọn tó ṣépè fọmọ wọn wọ́n mọ wọn lọ sí skul ọmọ títí ó wọn sí ó wọn lọ sí oh, kí ló wù kọ ẹ ọ̀hún oh, tẹ́jú oṣó kó lọ kọ́ṣẹ́ ni ọmọ yẹn lọ kọ́ṣẹ́ ni ó wọn lọ sí school ó wá wọn lọ sí ìlú òyìnbó pé kó lọ fi ìlú òyìnbó kó fi bẹ́ẹ̀ bo ìtìjú ẹ ó wọn lọ sí school àbí ibi tí ọmọ ẹ ti graduate àbí ibi tó ti graduate àbí graduation gown ọmọ ẹ tó bá bẹ̀rẹ̀ graduation gown wàá máa lọ gbé títí ẹ jáde ó ní o ṣetán máa gbọ́ o máa gbọ́wọ́ tó wá pa fún wa lórí social media ó ní o ṣetán ní school after ten years later ló ṣẹ̀ṣẹ̀ lọ gé graduation o ò bí àǹkọ́ bẹ́ẹ̀ yẹn wọlé ni o ò bí àyẹn wọlé fún wa ó ní o ṣetán ní school ó wá ṣẹ̀ṣẹ̀ wá dúró fún ten years láti lọ ṣe graduation <laughs> anyway mo fìyẹn lẹ̀ fáwọn tó fẹ́ ṣe analysis here it's none of my business because èmi ò lọ sí yunifásitì òye ìyá ẹ olófò ni ẹ ẹni tí ò níwú ẹni kò lè mọyì ẹni báwo lèmi ṣe wá wà láàrin àdàbí olórí burúkú tó ṣe àdàbí wèrè tó ṣe ó wá ní èmi mo jẹ́ kí to tó ṣe fọmọ ìyábọ̀ kò ṣiṣẹ́ kò lè ṣiṣẹ́ o mọ reason why torí ọwọ́ ọmọ yẹn mọ́ kò yẹ ọmọ tó ti torí ẹ̀ ṣe àdàbí fún ọwọ́ ẹ̀ wà mímọ́ ẹ̀yin tẹ́ wà lórí social media wọ́n ń ṣe oògùn o wọ́n sì yẹ yín sìn you need to have plain mind follow anybody ẹni yóò bá máa ṣèkà fún ẹ make sure you follow that person with plain mind that is the only thing that can save you if not tó bá ṣe oògùn fún ẹ oògùn yẹn máa mú ẹ if your heart is dirty tí ẹ ọkàn ẹ bá dọ̀tí tí inú ẹ ò bá mọ́ tí wọ́n bá ṣe oògùn fún ẹ oh, your heart will be dirty kò yé ìyá kò yé ìwọ aláyé bàjẹ́ olófò babaláwo tó wà ní kí ló wúkọ ẹ tó jẹ́ pé àti Kotonu ni babaláwo yẹn máa ti ń wá sí bíbà kò yé ẹ níjọ́ tí mò ń ṣe ṣó tí mò ń bẹ búyàn tí mo ṣe ṣó tó ń jókòó mi ò gbédè wọn àwọn tó wà bíbà ìlú yẹn some ìlú yẹn ni some of them ti wá ó ní ẹni tó ń ṣe show fún yẹn kò ń ṣe ẹni tó lè ràn lọ́wọ́ ó máa bà tiẹ̀ jẹ́ lọ́jọ́ iwájú mo bú bàbá yẹn ni tí mo bínú gan mo bínú gan mo bínú gan ó ní pé nǹkan tí òun kàn ní kí n sọ fún un nǹkan tó béèrè orúkọ ẹ mo fún ní gbogbo orúkọ ẹ ó ní no pé mi ṣe dẹ̀yìn pé kí n kúrò lẹ́yìn ẹ̀ so many years ago mi ò gbọ́ bàtí bàbá yẹn sọ mo bú bàbá yẹn mo sọ fún àwọn tó ń bá mi sọ tó ń da tó ń tún èdè yẹn fún mi mo bú wọn ni ó ní kí n má wọrí pé tó bá jẹ́ pé nǹkan tí mo sọ náà nìyẹn pé ó máa yé mi yé mi àbí kò yé mi ó yé mi yóò burúkú somebody ni ó yé mi tó gbàsì ah sista jókòtá dé ṣe wà pa ẹ̀ka alẹ́ ẹ̀ka àárọ̀ ó ti yé yín ẹ mọ̀ pé kọ́ńténà mi ṣẹ̀ṣẹ̀ dé so mo máa ń lọ ṣe máa lọ ń post máa lọ ṣe supply máa lọ supply ó ti yín láti gbé gbogbo kọ́ńténà wọn lẹ̀ gbogbo àwọn kọ́ńténà tí mo kọjá sí mo gbọ́dọ̀ kó gbogbo ẹ̀ lẹ́nu wíìkì ṣé kò yẹ yín ṣé wàá pa ṣàlàfíà ni gbogbo yín wà olófo ni ẹ́ aláyé bàjẹ́ ni ẹ́ mo rántí ìgbà tí o wá fún jókòtádé pẹ̀lú ìgbà tó gbé ìwòwò ọmọ ẹ̀ sórí social media mo pè é àbí mo pè é o lè wá play voice note yẹn oníjókòtádé ṣépè fọ́mú ẹ gbogbo show tí jókòtádé ṣe pátápátá òun ni mo kó kò sí ṣó yẹn tí ò sí lọ́wọ́ mi nígbà tẹ́yìn méjèèjì ń jà mo dẹ̀ lọ́wọ́ ṣó yẹn kó tó gbéwòwò ọmọ ẹ̀ síta ni mo ń sọ o kò ń ṣe áfítà tó gbéwòwò ọmọ ẹ̀ síta kó tó gbé ìwòwò ọmọ ẹ̀ síta ni mo ń sọ torí mo wọ́n ti gbà yẹn tí mo lọ bẹ jókòó dé pé no báyìí sábọ̀dù ṣe ẹjọ́ ẹ má burú Lizzy wọ́n dẹ̀ sọ pé àwọn ti gbọ́ wọ́n dẹ̀ jáwọ́ nínú gbogbo búùṣì tiẹ̀ ó lọ bẹ̀ wọ́n lẹ́lẹ́yìn ìgbà tẹ̀dẹ̀ tún bẹ̀rẹ̀ jà wọ́n sì ní pé tí mi bá ní láti beg good morning sir morning, good morning tí mi bá ní ẹ̀mí o gbọ́dọ̀ ṣẹ̀mí dáadáa kí n tó wá fún ẹ tí bá sọ fún ẹ pé ò ṣẹ̀mí ò ṣẹ̀mí mi parọ́ i'm telling you the truth tí bá sọ pé mi ò rí ẹ mi ò rí ẹ i'm telling you the truth tó bá ti débì bá ni màá flip up nítorí ẹ̀ mo ò ṣe gbé fídíò so sórí péjì mi you wanna talk ṣó yeah. you wanna talk you don't want person to talk you attack them first and when they see the attack ó lè jẹ́ comment lásán Lori you flip up ní sùúrù kẹ́niyẹn sọ̀rọ̀ o flip up o gbé ìwòwò ọmọ ẹ̀ sórí péjì ẹ̀ I will never put it in my mi share mi bẹ́ẹ̀ share gan mi download ẹ̀ ṣé kò ní wá fọ́ọ̀mù ẹ̀ ìgbà yẹn ló yẹ̀ṣẹ̀ wá wá fọ́ọ̀mù ẹ̀ a gbọ́dọ̀ máa jà ká máa jàre tó bá bẹ́ẹ̀ sọ̀rọ̀ wá ní láyéláyé ò ní stop mi sọ pé kò stop àwọn nǹkan tí ò bá da a ní máa bá wa rìn kadẹ̀ fọ́ lójú no a gbọ́dọ̀ sọ òdodo ọ̀rọ̀ yìí tó bá jẹ́ òdodo ń bẹ̀ òun fẹ́ gbọ́ wá ní anamáyọ̀wá yẹn kò ní inú tó le inú ẹ̀rọ gan kíní kan ni it's not pé inú ẹ̀rọ because mo ti wo péjì wọn ó fi gbàgbé pé gbogbo ẹni tó bá dárúkọ pátápátá ni màá lọ sórí péjì ẹ̀ láti lọ wo nǹkan tó ń ṣe láti lọ wo everything tó ń ṣe ó ṣe é ṣe kó jẹ́ wípé comment section òun ló bí ẹ nínú comment section ẹlòmíì kò ṣe fídíò yẹn gangan comment section because you are kò sẹ́ni tí ò hate everybody hate ẹ oh you are not loved Oni ní ẹ̀wọ̀n kó fi wá. ó ní ẹ̀wọ̀n kó fi wá comment section ìgbà tó wá fún TVC comment section woman yẹn ó bad gan irú kọ́mẹ̀tì tó wà ńbẹ̀ ìgbà tó gbé ẹ fídíò yẹn síbẹ̀ fídíò tó wà analyse yẹn kò make any sense torí pé kò sí blogger tí ò gbé fídíò ẹ every blogger ló gbé pé ó jalè kò ń ṣòun nìkan ló gbé comment section yẹn ló bad comment section yẹn òun ló ṣe wá fún woman yẹn ó wá fún díbi pé ó fẹ́ pa ni comment section yẹn ni ó wo bí àwọn èèyàn máa máa close the comment wọn because of it ó máa ṣoògùn gan o àwọn babaláwo máa gbowó gan lọ́wọ́ ẹ̀ torí ẹni tí ò bá ti ṣiṣẹ́ ẹbí òun ló ṣe rí àwọn ọmọ Ìyábọ̀ Òjó tó ṣe ń gbèrò nínú ayé kọ́lọ́run dẹ̀ máa jẹ́ kí àwọn ọmọ Ìyábọ̀ àwọn nǹkan tó fẹ́ máa gbọ́ nìyẹn kọ́lọ́run jẹ́ kí àwọn Priscilla àti ẹ̀gbọ́n ẹ̀ kọ́ máa ṣoríire lọ́nú ayé ṣàbùwọ̀ ẹ̀ ní àbẹ́gbọ́n ẹ̀ tọkùnrin yẹn kọ́lọ́run jẹ́ kó máa nílọ síwájú sí i torí ẹni tó bá bí ọmọ sínú kò ní máa nà ká burú sí ọmọ lọ́mọ fèsì ìyá ẹ̀ ìyá ẹ̀ tó bá fèsì ẹ̀ swẹ́lì kò má ta kò mean anything má máa fi tọmọ sí bó ṣe máa ń parọ́ nìyẹn wọ́n ṣépè fọmọ ẹ̀ lọ gbé fídíò kan wá tí wọ́n fi ṣépè fọmọ ẹ̀ gbogbo táàtì tí wọ́n lò ní twenty nineteen ó ti wá di ògbólógbò nínú ẹ̀ tó bá sọ̀rọ̀ tí síkà wọn bá sọ̀rọ̀ wá ni ó ti ṣépè fọmọ ẹ̀ tó máa wo fídíò yẹn kò síbi tán ti ṣépè fún ọmọ ẹ̀ yọkùn torí ojó lórí burúkú ẹ̀ kàn aláyé bàjẹ́ yẹn kò sẹ́ni tó lè sọ fún ẹ kó tó ó mọ gbogbo àwọn tó bú yẹn ni because o ti mean ni wọn o ti mean ni wọn o mọ̀ pé from the start wọ́n wà fún ẹ so mean ni gbogbo wọn gan pé tán bá ṣe yamayama wà á lọ fún wọn ni and it's still gonna bounce back back on you you quote me and unquote me kò ní sẹ́ni kankan tó máa wọ̀nyẹ́ ẹ̀ lọ́wọ́ I'm telling you òye ẹ̀ kò yé ìyá ẹ̀ torí kò sẹ́ni tó ṣe fọlá gangan tóun kígbe látàárọ̀ dalẹ́ ó ti move on nítorí pé orí yí pé ìgbésí ayé fọlá ó sọ yí pé ayé ẹ̀ máa wálẹ̀ tó máa wá tọrọ jẹ lọ́wọ́ ẹ̀ fọlá ò tí wàá tọrọ jẹ lọ́wọ́ ẹ̀ kóun náà má kọwọ́ bọ nǹkan tí ò dáa tí ò bá ti ṣe nǹkan tí ò dáa ó lè tọrọ jẹ lọ́wọ́ ẹ̀ onífọlọ́wọ́ máa tọrọ jẹ lọ́wọ́ ẹ̀ kò dé tí wàá tọrọ jẹ látijọ́jọ́ ẹ̀ kò tí wàá tọrọ jẹ lọ́wọ́ ẹ̀ ṣé wàá tọrọ jẹ lọ́wọ́ ẹ ó tún gba ṣọ́ọ̀bù sí ẹ̀gbẹ́ ẹ̀ báyìí pé kí ìyá ẹ̀ kó rí pé àwọn méjèèjì àwọn méjèèjì jọ wà lẹ́gbẹ̀ẹ́ ni nítorí mo ti mọ̀ pé wọ́n ètì ẹ̀ tí Fọlá gbé àkáǹtì jáde lórí social media wọ́n á fún lówó millions of people wọ́n á fún lówó wọ́n ètì ẹ̀ they don't like it kò sí ẹni tó ń súnmọ́ tó bá tó téèyàn bá súnmọ́ ẹ̀ wọ́n á ètì ẹ̀ nìyẹn wọ́n á tún ètì ẹ̀ nìyẹn ẹni yẹn máa tún ní ọ̀tá mọ́ ọ̀tá mọ́ ọ̀tá mọ́ ọ̀tá mọ́ ọ̀tá o mọ̀ pé nílé ayé yìí gbogbo nǹkan gbọ́dọ̀ jẹ́ wọ̀ntúnwọ̀nsì wọ̀ntúnwọ̀nsì o máa ń bá èèyàn jà tí wàá tilẹ̀kùn bẹ̀ pa kò dẹ̀ jẹ́ nǹkan kan nu ayé you are nobody I'm telling you mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run nǹkan tí mò ń dúpẹ́ fún lọ́wọ́ ọlọ́run ṣé kò yẹ yín mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run lọ́jọ́ tèmi gbogbo èkó lọ sí òní mi ọlọ́run rọ́pò ìrọ́pò ìrọ́pò ìrọ́pò ìrọ́pò ìrọ́pò nígbà tí mo yọ ìwọ sátánì mo gba àwẹ̀ láti july ni mo ti bẹ̀rẹ̀ àwẹ̀ títí dé september a ní ohun kóhun tí òun ṣe ti ọlọ́run tó wà nínú ìgbésí ayé mi bá mi wo wọn lulẹ̀ wọ́n kọ́ wọ́ wọ́n mú lulẹ̀ jẹ́ kán kúrò lọ́dọ̀ mi ohun tí ò kì í ṣe ti ọlọ́run gbogbo ogi tí ọlọ́run ò gbìn tó ń wo èso nínú ìgbésí ayé mi olúwa bá mi wó dànù jẹ́ kán fall down and die òun ló ṣe fall down and die ìwọ gi ìwọ orí burúkú ẹ òun ló fẹ́ kó ti tèmi bá mi gbogbo góòdù mi pátápátá ni mo tà olórí burúkú mà wá tún wá kó gbogbo owó yẹn jọ mà wá sọ yí pé èèyàn tún wá ṣẹ̀ kò yé ìyá ẹ̀ èèyàn ò ṣẹ̀ mí honestly speaking ta ló ti fi mí lẹ̀ ní àní débi ta dé ta ló ti fi mí lẹ̀ ní àní ò ń ṣọ́ mi káàkiri ò ń ṣọ́ mi kiri ò ń ṣọ́ péjì mi ò ń ṣe everything tí bá sọ̀rọ̀ torí pé bí o bí pé ẹnikẹ́ni tó bá ti wá fún kò gbọdọ̀ sọ̀rọ̀ mọ́ lórí Facebook ìyá alájà ìwà máa gbọ́ mi tí màá máa sọ̀rọ̀. kò yẹ ojoojúmọ́ ló máa máa rí mi kí n máa sọ̀rọ̀ tí bá ti sọ̀rọ̀ báyìí wá líwọ ni mò ń i can celebrate anybody anybody mo lè celebrate èyí ò ní ṣẹ́ mi kí máa robi sí ọmọ ẹ̀ mo bi ọmọ ti mi. mo ń robi sí ọmọ ọlọ́mọ òjòwú ni o máa ń jẹ́ loss torí ẹ̀ láyé ẹ̀ ṣe wà ní júùjú ayé ẹ̀ wà nínú òkùnkùn ni inú òkùnkùn yẹn dẹ̀ ló máa kú sí ìyàwó súwèbèbè ìyàwó làti súwèbèbè inú òkùnkùn ló máa kú sí àwọn ìgbà tó ṣe ṣóò fún uh, Bísọ́lá Badmus ó ní pé àwọn advice ẹni advice bí ṣé wọlé gbawú ẹ ẹlẹ advice olórí burúkú tó advice pẹ̀lú show of shame tó ṣe fún wọn yẹn ẹni tó wà nínú sickness ó ní kò tọrọ jẹ olórí burúkú ẹ ò fún ní one p àwọn ẹgbẹ́ ẹ̀ tó sọ pé o ṣáájú wọn máa sọ̀rọ̀ àwọn ẹgbẹ́ ẹ̀ kó ṣáájú wọn máa ṣe fíìmù àwọn tó yẹ kó o lè sọ̀rọ̀ ten hours lórí dúró àwọn ló ràn lọ́wọ́ olórí burúkú ẹ̀ wọ́n ń pa àwọn ẹ̀ ò sí bẹ́ẹ̀ bó olórí burúkú ẹ̀ ló kọ́kọ́ àtáàkì ẹ̀ lórí social media. ìwọ ló kọ́kọ́ àtàkì ẹ̀ lórí social media ẹni pé kò sí ẹni tó lè wá fún Wàsíù Àyìndé ṣé Bísọ́lá wá fún Wàsíù Àyìndé ni ọmọ tó síkì tó nídìí àánú olórí burúkú ẹ̀ níṣòlò wọn àtàkẹ́ ó sáré mú ọ̀rọ̀ bísọ́lá ọ̀rọ̀ bísọ́lá ó sáré sọ ọ́ di ti fọlá mo ní pé woman yìí ti sick for real ó ti tán fún ẹ ẹni tó wà nínú àìsàn burúkú tó jẹ́ wípé ó mọ̀ pé òun ò ní sí láyé mọ́ kàkà kó o ṣàánú ẹ̀ kí wọn náà bá create awareness olórí burúkú òun attack ẹ̀ back to back àfi bíi pé òun ló gbé Fọláwá sórí social media ni òun attack woman yẹn back to back you are evil òye torí ẹ̀ lọ́lọ́run ṣe fún ẹ ní stagnation you are stagnant fọkọ síwín fọkọ ya wèrè you are stagnant ó wà ní júùjù inú ayé tó dé ibẹ̀ ló máa kú sí.